ó ní ẹgbẹ́ jẹ́ kọ́kàn yín dà ó gbẹ́kẹ̀lé tèmi yóò gbà ọlọ́gbẹ̀rẹ̀ ní gbogbo ènìyàn ọba tó lọ kárí kẹsẹ̀ oníwájú ibẹ̀ ní ìsìomi ooo èsì ó ní ìdíwọ́ ooo. bàbá kankan ṣùgbọ́n ẹ̀sọ́ ni náà bí ẹnìkan bá fẹ́ sùúrù gbogbo wa bìbí orí òkè yá àwẹ̀ yá láì sọ fún fún and we want to welcome into our midst our prophet Nífẹ̀mí Akíntìlẹ́yìn. a fẹ́ kí àwọn bàbá wa tí a dárúkọ wọn and I know the word of God is upon you. mo mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó gbilẹ̀ nínú ayé wọn. Uh, he comes to the podium. ní ìgbà tí wọ́n bá dé yìí. you will see the manifestation of God. a ó rí agbára ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wọn bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde. we pray as you will be coming to the podium by the Lord will continue to uphold you tó máa gbá wọn mú. Yorùbá Jésù rẹ̀ ò ní ṣìṣọ. You will not speak the wrong words. Ọ̀rọ̀ Ọlọ́run yóò máa dán ní ẹnu yín. Agbára Ọlọ́run yóò máa dé yín. I would like the choir to not sing so we can usher our our uh, our minister to the podium. Àwọn ẹgbẹ́ akọrin wọn yóò kọ ní nígbà táwọn bàbá wa ń bọ̀ síwájú. As you as you as you come forward and the joy of the Lord will bí wọ́n ṣe ń bọ̀ agbára ọlọ́run yóò wà pẹ̀lú wa. apáta ìdígbòlùwù ẹ̀yìn ayérayé òyìnbíyìnbí ìyẹn ní ìyanu ìwọ nìkan ọ̀la ó máa fi ìlú mọ́ ọ. bí wọ́n yóò bá jẹ́ kí ìyẹn ọ́ kò tó bá ti yẹn o kò tó bá ti gbé ọba ẹlẹ́kùnrin ìyẹn o ó jọba Jésù ní jọba. commission it is end. Mo gbà ní àdúrà. I pray. ṣàìsàn. Ah, a máa dá àìdá. ẹnìkan ti ń fún oxygen lọ́fẹ̀ẹ́. someone has been giving him this oxygen free of charge. he never collects a dime. kò charge òun. he never charge anything. ṣùgbọ́n owó oxygen tí wọ́n charge ní ọ̀sẹ̀. but that which was charged for a week. ó kọjá it was so much. mo fẹ́ kí ìwọ náà rò níbi tó I want you to think deep. èló ló san fún ọba ògbó. how much have you paid unto the Lord. èló ni jésù. character. mi sàmì mo ní ọ̀rọ̀ gbé mi. mo ní lórúkọ Jésù ọ̀rọ̀ kó loves our life. Mo kí ìjọ ènìyàn And I greet the church of Christ. Bless you all. Ẹ uh, We are sorry for delaying a bit. We have no control over our flight. Àti aago mẹ́fà I woke up by six. Ah, you can imagine the time we came in. Ṣùgbọ́n gbogbo fún ògo náà. Everything is unto the glory of the Lord. Fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ní ìṣẹ́jú díẹ̀. I want us to be attentive. Ohun tí Olúwa fẹ́ kọ́kọ́ tì mí lọ agbami ẹ̀yẹ mi nílé sọ. Ah. Ìsọjí ẹ̀yẹ mi nílé sọ. Mo ń tún àti gbára kúrò bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìbọ̀sí wa ní ọdún yìí sọ pé. What the Lord, the word of the Lord concerning us this year says. Harvest of God's glory. Ìkórè ògo Ọlọ́run. Wọ́n tún wá fi ìkankan sí pé supernatural. Àpapọ̀ ni Olúwa máa ṣe dáyọ. As the Lord help us tonight. Psalm eight sọ̀rọ̀. Olúwa. Olúwa. Olúwa wa.

When kan ní jésù wo ló ń ké sí kan. which jesus are you calling on. ṣé jésù kristi. are you calling on jesus. àti jésù mìíràn. or another jesus. torí ọ̀pọ̀ jésù ló ti wà so many jesus all over. ọlọ́run púpọ̀ ló ti wà so many gods all over. ọlọ́run ẹni And ah, the God of him you are calling on. Ẹ̀dùn pẹ̀lú òjíṣẹ́ ìdún ohun tó ṣe láti. And that person you think is a servant of God, you know what he does in the secret? Ǹjẹ́ òun orísun rẹ̀ kó tó fi máa gbàdúrà? You know the source before you begin to pray to this neighbor. Do you ask which Jesus does he call upon? Bọ́lá ọ̀run tí ìwọ wá lálẹ́ yìí. May the Jesus that you've come to look for tonight. Ọ̀gbẹ́ túmọ̀ sí ìwàláyé Ọlọ́run nínú ayé mi. The glory means the living of God in your life. ní ògo. all that the Lord created has its own glory. oòrùn. the sun. ó ní ògo tirẹ̀. has its own glory. òṣùpá. the moon. nínú pọ̀tọ̀pọ̀tọ̀. When someone go to to rub himself in the mud. Tó bá délé tó bá wẹ̀sẹ̀ wọn kékeré yẹn kúrò. And uh, he go back home to wash himself. Omi àtọ̀ṣẹ nìkan ló need. He just need soap and water. Ṣùgbọ́n bí wọ́n bá gbé ènìyàn sínú agbada tàtú. But if somebody is dropped in the in the vessel of tattoo. Ìgbà tó bá jáde. By the time he come out. Omi àtọ́ṣe ò lè ṣe solution. Soap and water cannot be an affair. You need something beyond the physical láti clean it at all. A nílò ohun tó ju nǹkan tí a nílò láti. Mo kàn wá àpẹẹrẹ, mo ń wá àpẹẹrẹ tí mo lè ṣe bóyá iye wọn dáa. Whatever is used to wash him, it cannot be clean. No matter what they use to clean him. Something supernatural. So all the there. Man lost the glory in the garden of Eden. They needed something supernatural to bring back the glory. Nígbà tí ènìyàn sọ ògbónú nínú. Ògo yìí ló padà. It requires the blood of someone that was not born in a natural way. Èyí wá túmọ̀ sí pé a nílò ẹ̀jẹ̀ ẹni tí a kò bí jáde. Ìyẹn ni Jésù fi wá. This is the reason why Christ came. Kí ẹ̀mí àti ìwọ. That you and I. Ká lè ní supernatural turnaround. That might have ká lè ní ìyípadà rere láti òkè. Olúwa ti mi lọ tọ́pìkì kejì supernatural turnaround you need Jesus Christ. a nílò Jésù Kristi láti ní ìyípadà láti òkè. without Jesus Christ. láìsí Kristi nínú ayé wa. there can never be supernatural. a kò lè ní ìyípadà nílá láti òkè. you need to encounter Jesus in your life. a nílò láti ní Kristi. I need to encounter Jesus. èmi pàápàá nílò láti ní Kristi. until. ìyípadà rere láti òkè. oòrùn ò dẹ́ṣẹ̀. The sun, the sun and the moon didn't commit the sin. Àtijọ́ tí wọ́n ti ń lo oògùn wọn wọn mí sí ẹ. But the, the since they been using their glory, it has remained. Ènìyàn ló mí sí ẹ. It's man that misses it. Torí ènìyàn dẹ́ṣẹ̀. Because man has sinned. Jésù ò wá kú fún oòrùn àti òṣùpá. Jesus didn't die for the sun and the moon èmi àti ìwọ ló torí ẹ̀ wá. he has come to die for you and ọtí tí a bá padà sí ọ̀dọ̀ rẹ̀. and until we come back we return unto him. ìgbà yìí la ṣe harvest of God's glory. that is the only time we can. ọtí tí a bá padà sí ọ̀dọ̀ rẹ̀. until we come back unto him. ìgbà yìí la lè ṣe harvest of God's glory. we cannot harvest. ìgbà yìí ni ògùn Ọlọ́run lè farahàn láyé èmi àti ìwọ. that the glory of God will manifest in our lives. láì sẹ́kù sí ọ̀dọ̀ we coming back unto the Lord. nígbà tí àwọn apọ́sẹ́lì ní ìbápàdé pẹ̀lú rẹ̀. when the apostles are well with him. lóòótọ́ ó sọ fún pétérù pé tì sí imú fún àkókò. he said unto Peter push it. lẹ́yìn tí Peter kó ẹja. and after he has cut so much. ó wọlé lẹ́bàá ẹsẹ̀ Jésù. he now by the side of Jesus. Jésù ni màá tọ̀ mí lẹ́yìn. and Jesus said. láti dọ́gbọ́n ti tẹ̀lé. he is before àti ọjọ́ yẹn supernatural what is you need to follow Jesus. a nílò láti tẹ̀lé Jésù. until you follow him. àfi ìgbà tí a bá tẹ̀lé. nígbà tí Jòhánù máa sọ ní fifteen. when John was. ó dé mi ní àjàrà òtítọ́. bàbá. there. four steps for you to take. Four things that you need to do. Ohun mẹ́rin tó ṣe pàtàkì fún láti ṣe. To encounter Jesus. Kí a lè rí Kristi nínú ìyá yẹn To encounter supernatural. Kí a lè rí ìmúgbòrò láti ọ̀run wá. Number one. Èkíní. You must have an undying faith. O gbọ́dọ̀ ní ìgbàgbọ́ tí kò ní kú. Kì í ṣe o ti gbọ́dọ̀ ní. Ah, okay àwọn bọ́ọ̀lù ẹgbẹ́ tó wà ní Hallelujah! àtàlélóyà má jẹ́ kí ọkàn yín dàrú ẹ má bẹ̀rù ẹ̀yin bọ́ọ̀lù ẹgbẹ́ ẹ̀ṣọ́ àtàlélóyà. alàgbà wọ́n rò pé mo fẹ́ tọ́jú wọn ni gbogbo ẹ̀yin bọ́ọ̀lù ẹgbẹ́ mi My Father and God, I humble come before you. Let me go home with your joy because mo fi gbàgbọ́ béèrè ẹ̀tọ́ àdìbí àfihàn. Ògo ńlá la tọ́rùn wá. ti. Without that, oh, the there is Without doubt, the faith that has no doubt. Step and ni màá sọ. And these are the first steps I want to share with you. Gbogbo ìwà láyé And when Abraham was alive. That that was the first one. Ìjọ́sí kò mí kàn. His faith was unshaken. Ẹ̀sẹ̀ báwo lẹ ṣe rò pé ìsì sàkí gbogbo ènìyàn máa bímọ. How do you think it's so easy when your mates are having children? Kí ọ̀rẹ́ Ọlọ́run yàgbé. And that God's friend become barren. Ọ̀rẹ́ Ọlọ́run. God's friend. Gbogbo èèyàn bímọ o. Everyone uh, the children. Ọ̀rẹ́ Ọlọ́run ló sọ ọmọ lórúkọ kan. That is the only one that go for the ceremony. And he is God's friend. Wọ́n lè fẹ́ kí bàbá ìgbàgbọ́. And they call him the father of faith. Ó yẹ yẹnu. And he is barren. For ninety nine years. Fún ọdún. Ìgbàgbọ́ ti kó mi hàn tí kò tẹ̀sí èmi tí. o ní láti ní ìgbàgbọ́. you need a strong faith. Ìgbàgbọ́ tí ò kì í yẹ. Unshaking faith. Bàtírò máa sọ ní four seventy eighteen nineteen. Ó ní gẹ́gẹ́ bí a ti kọ́ pé a ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀. As it is written that you hear me the father of made father of marriage. Ẹni tí ń sọ ògùn di alá. Even in that can raise dead. Abraham believed in hope. Abrahamu ó ní ìrètí. Ìgbàgbọ́ òde mi. And his faith was unshaken. Ọlọ́run gbàgbé ohun tí ọ̀run sọ. Don't forget what the heaven says. Àwọn sí ìmúṣẹ dandan. He believed that that which the Lord has spoken shall come to pass. Ohun tí mo fi dábọ̀ dá ẹ lónìí, torí fọ́lá mi kìlọ̀ ọba ẹgbẹ́ owó tí ì rí ìyá tó wọ́n When the prophet came to me, this was my answer to him. Ìgbàgbọ́ ẹ nídìí to stand the test of time. o ní láti mú ìgbàgbọ́ rẹ kí ó dúró ṣinṣin. ọ̀pọ̀ Jésù. many believe in Jesus. bí afẹ́fẹ́ ní ẹ̀fẹ́. and in a little while. wọ́n á rántí òrò lé. they they remember. I saw a pastor that has to put a uh, initiation on the child. Mo lọ́wọ́ ó ní bí ọmọkùnrin ò tó. And says as a man you need to do that. Ìgbàgbọ́ tí kò lè kàn. Unfailing faith. Tí kò jẹ́ ìṣirẹ́. Undoubting faith. Láì kó dé lẹ́kùn yẹn. Until you get to that level. Supernatural tọ̀rọ̀ á máa wọ̀ a lè ní ìyípadà láti òkè wá. àṣà máa ń gba ìtàn I do tell a story. ní ìlú Ìlàjà tí mo ti wá. From where I come from. ọgbọ́n ọgbọ́n Ah, we believe God so much. ṣùgbọ́n kankan wà lájà náà tí wọ́n tún pè ní ayélujára. And there's another idol called ayélujára. ayélujára ló ti ń rèé kí ìgbàgbọ́ tó dé. That demon has been reigning before Christ came to that land. ní bàbá lẹ́ni wá And when, when Jesus was taken to Elijah land, people accepted Christ. Senior apostle. Àti ìyàwó ẹ̀ wọ́n lọ ra gàrí. A senior apostle and the wife went to buy gàrí. Wọ́n kó sínú ọkọ̀. And they, they loaded it in, into their vehicle. Wọ́n wá kẹnu yẹn lọ. And they were moving, you know, in that canoe. Ìgbà tí ọkọ̀ ńlá wá kọjá lójú òkun. And when a bigger ship And they began to shake their, their own ship. And when the senior apostle was going to say something. Ọlọ́run lé nẹ o. Lẹ́nà ló dá Zion lẹ̀. Ọlọ́run lé nẹ o. He said the eh, God of Lena. Má jẹ́ Don't let this ship. Ọlọ́run Let this ship not sink. Ọlọ́run lé nẹ Ìgbà tí omi ṣẹ́ wọnú ọkọ̀ díẹ̀. And when there was little water. Tí ìdí ọkọ̀ yẹn wọnú.

kí n sọ fún The Lord says I should tell you. Bó o bá fẹ́ sin Jésù kò sí Jésù. When you want to serve Christ, seven? him. Bó o bá fẹ́ tẹ̀lé tẹ̀lé tó. If you want to follow Christ, follow him. Àkọ́bí oníyèméjì. Because he is a double-minded person. Ìdí rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fi pẹ́ ní yàrá ìtọrọ tí a ò kì í rí èsì àdúrà rẹ̀. This is why I will receive nothing from him. How come tó ṣe fi ipò lè bí sí ẹni tó dá ẹ? Why do you think? can deceive him that created you. Ṣé o mọ̀ bọ́mọ ẹ bá parọ́ fún ọ ṣe mọ̀? You know when your child is lying. That you people dey deceive Ọlọ́run. So what makes you think you can deceive God? So lo scope àdúrà ẹ Ọlọ́run mọ ó mọ ṣe owó yẹn. The Lord knows what you are up to. Ó ní ọjà kọ́ ọ̀pọ̀lọpọ̀ àdúrà gbà. And that's why many of our prayers are. Truly we need supernatural turnaround. But no, no rere láti òkè wá. God sees the level ṣùgbọ́n Ọlọ́run ó rí bí ìgbàgbọ́ wa ti ṣe rí. ẹ jẹ́ kúrò step yẹn ẹ jẹ́ lọ sí step two. let's go to the second one. number two ask and make moves. ti béèrè kò sì gbé ìgbésẹ̀. gbé ìgbésẹ̀ mi ò ní pẹ́ lórí eléyìí sáwọn sáwọn gbogbo ara mọ béèrè a ó sì. But you you want God to break to give life in the last week. And the brother said I gave my life to Christ last week and I've not seen anything. Obey. He asked. Owó the TV. ì And he has not received anything. Wọ́n gbàgbé ohun tí Jacob kọ lórí kẹrin pé ẹ̀yin fẹ́ ẹ kò sì ní ẹ̀yin béèrè ẹ̀yin kò sì ní gbà nítorí tí ẹ̀yin ṣì béèrè ká ẹ fún ìfẹ́ mọ́. Bartimaeus kígbe Jésù ọmọ Dáfídì. Bartimaeus cried, Jesus son of David, have mercy on me. And the people said, keep quiet. What did he do again? Louder he cried. Má kọjá mi So you must make moves. A gbé ìgbésẹ̀. A closed mouth is a closed destiny. Ẹnu tí ó bá dákẹ́ ìpín rẹ̀ náà máa dákẹ́ riri. what you don't demand for you don't desire. ohun tí o kò béèrè o kò lè rí gbà. àkókò sí fún mi ní kúrónìkà ìdílé kan wà nígbà tí wọ́n máa sọ nípa ìdílé yẹn. when they were going to talk about a family in the book of Chronicles. a dárúkọ sóbébà anubu àwọn ẹ̀gbọ́n àti bàbá jábèsì ni Jabez. He mentioned the name of the brothers and relations of Jabez. Sobeba ó kú sínú àìní. Azobeb died in poverty. Anubu ó kú sínú impossibility. Anob died in impossibility. Orí ìtumọ̀ orúkọ ẹ̀ ní impossibility. Because that's the meaning of his name. Sobeba ìyẹn no helper. Azobeb kẹ́lẹ̀ wọn tó rè ní ìgbà téèyàn sọmọ ẹ̀ nínú helper. when somebody name his child. What do we àwọn sọ ní impossibility. I gave another one impossibility. sọ́wébà àti àdúgbò nígbà tó máa wá bí jábèsì kí ni wọ́n pè òun ọmọ ìbànújẹ́. when Jabez was given birth to the calling him a son of sorrow. ó dẹ̀ máa ìbànújẹ́ àti tóbi wọ seventy. and he managed that sorrow until he became seventy. ṣùgbọ́n ní chapter four nine wọ́n ní jábèsì sì pé pé. ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní jábèsì wípé nítorí tí òun bí pẹ̀lú ìbànújẹ́ jábèsì sì ké pe ọlọ́run Ísírẹ́lì pé ìwọ ìbàjẹ́ kúkú mi ní tòótọ́ kí o sì sọ àdùnnú mi di ńlá. ó you must be o gbọ́dọ̀ lè sọ ọ̀rọ̀ jáde. lẹ́kùnrin step yẹn mo lọ step three. ẹ̀kẹta. for you to experience supernatural turnaround. kí a lè rí ìyípadà láti òkè wá. tell somebody you must be teaching. o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń gba ẹ̀kọ́. èmi ló lè jọ. you must be. o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń gba ẹ̀kọ́. tell somebody drop your ego sọ fún ẹnìkan rẹ èjìká rẹ sílẹ̀. drop you must be teaching. o gbọ́dọ̀ lè gba ẹ̀kọ́. bẹ́ẹ̀ bàbá ti dé church tó ti túmọ̀ ju pastor lọ. if someone in the church think he knows better than the pastor. irú èèyàn bá tètè ní supernatural turnaround. such ones it will be difficult for him to break through. sòmùgọ̀ ń méjì ní sòmùgọ̀ ń rẹ̀ bọ̀gbọ́n bá pọ̀ ju ojú ọlọ́gbọ̀n rajà. sòmùgọ̀ ń méjì ní sòmùgọ̀ ń rẹ̀ bọ̀gbọ́n bá pọ̀ ju ojú ọlọ́gbọ̀n rajà. bọ̀gbọ́n You run into trouble when you think you're too much. alábàgbọ́n àti agbọ̀nmágbọ̀jù ọmọ ẹ̀gbọ́n wọn wà ní òyìnbó ó wá ń fi owó ránṣẹ́ sí agbọ́nmágbọ̀n kó bá ń kọ́lé bẹ́ẹ̀ ló fi owó ránṣẹ́ sí agbọ̀nmágbọ̀jù agbọ́nmágbọ̀n ó ń kọ́ ilé agbọ̀nmágbọ̀jù náà ń kọ́ ilé. These two men were building house. ṣùgbọ́n ìkànnì inferior material. One was using inferior material. Ọ̀kan dẹ̀ lo original material. Another was using uh, original material. Ìgbà tó yẹ kó bá ń pé dáàdi mo ti bọ̀ lé next week o. And the, the guy abroad now called them. Mo fẹ́ wá sí ilé ìjẹ́ bá mi kọ́. I'm coming to see the house that you have built for me. Agbọ́nmọ́gbọ́n paint ilé yẹn ó paint ó fine. And the first one painted the house properly. Ìgbọ́n gbogbo tó fi kọ́ ilé yẹn ò lè lo three months. But the house is so weak, it can't last for three months. Because he felt so wise. And the other one used everything within his reach to build. And the moment that boy came in, he said, This my two daddies since I lost my my biological father this said the men that stayed as father. and he said this house is our you build. and he said I'm giving you the key to these houses. àgbàmọ́lò ni ó bu sẹ́kún. and the one that seems to be foolish. ó sunkún ayọ̀. he began to weep for joy. ó sunkún àgbọ̀n tó dákú. but the Other one that think is wise. Because he know that this house is going to fall on him. When you are wiser than your pastor. Nígbà tí o bá gbọ́n ju bá olùṣọ́ àgùntàn rẹ lọ. you appear to know too much. Tó wá rò wípé o ti mọ̀ jù. You may not have supernatural talent. O lè má ní àyípadà láti òkè wá. No matter your level you must be teachable. Bí o gbọ́dọ̀ lè gba ẹ̀kọ́. Akọ́ni chapter eight iṣẹ́ àpọ́sẹ́lì pé ìwẹ̀fà kan pàdé Fílípì. We talk about a servant in the book of Acts. Fílípì darapọ̀ mọ́ kẹ̀kẹ́ ìwẹ̀fà. And Philip joined this act. Ẹ̀gbọ́n ìwẹ̀fà ẹbí mi lè kọ àkọlé pa ẹ̀gbọ́n pé ọlọ́lá. The Bible makes us to understand that this man is an honorable man. In fact, ojoojúmọ́ every year ló lọ Jerusalem lọ sílò lọ ṣèṣì ó dẹ̀ ní bíbélì ó ti ní tipẹ́. He goes to Jerusalem he, attends to and he asks somebody. only apostle. You are the senior apostle. Senior dragon apostle. You are the senior dragon apostle. And they ask you, do you understand what you are reading? Ó lè kọ́ bèrè lọ́wọ́ pé ṣé wàá rà. And he might ask, are you, are you did not speak with ego. ṣùgbọ́n kò sọ̀rọ̀ pẹ̀lú presented himself as somebody that was ó fi ara balẹ̀ bí ẹni tó fẹ́ gbẹ́kọ̀ọ́. báwo ló ṣe lè láì ní olùkọ́. how will I understand without someone teaching me. ìbágbépọ̀ ìṣẹ́jú mélòó tí wọ́n jọ lò. and a few minutes they spent together. philip kọ́ ìwé fún. philip taught him. philip gbé báìbù wá bẹ̀ yẹn he didn't go with his bible. báìbù ìwẹ̀fà láti kọ́ ìwé. it was the bible of this family man that was. Oh. Love is kind. Of this honorable parí. number four. ẹ̀kẹ́rin. you must be available to serve faithfully. o gbọ́dọ̀ wà láti rí i pé o ṣiṣẹ́ takuntakun. ibi tí màá dúró sí ni you must be available to serve faithfully. o gbọ́dọ̀ wà láti ṣiṣẹ́ takuntakun. ọ̀tọ̀ ni kéèyàn serve. It's different for you to serve. It's a different thing for you to serve. Ọ̀tọ̀ ni kò serve faithfully. Jésù This is where a lot of us visit. Ibi ni ọ̀pọ̀lọpọ̀ wa ti ń ṣí. Gbogbo ara fẹ́ di ọ̀gá. All of us want to become masters. Látẹ́gbọ̀n mi bá ti fẹ́ kọjá lójú wíńdò tó ṣí wíńdò tí díẹ̀ fẹ́ lò ẹ̀kọ́ ti di onímọ̀ mi. And once you begin to shake, you think you are not a prophet. Jẹ́jẹ́ látẹ́gbọ̀n mi yẹn fẹ́ lọ. At the spirit of the Lord, the wind of the Lord. And you think you have become a prophet. And now that you are a prophet, after two years, lẹ́yìn ọdún méjì, you've started your own church. You must be available to serve faithfully. O gbọ́dọ̀ wà ní ìkáwọ́ láti sìn ní gidi. Máṣá kan ní máa ṣàpẹẹrẹ fún àìtúmọ̀ pé ní Elisha. There's a servant uh, called Initial. First King First King nineteen First King nineteen orí kọkàndínlógún. First King nineteen. Ìwé àwọn ọba kìíní orí kọkàndínlógún. Ebony verse uh, sixteen. First King nineteen sixteen. Ẹsẹ̀ kẹrin. Àti Jéhù. Ẹ gbọ́ dada ẹ gbọ́ ẹ̀kọ́ ẹ dada. Àti Jéhù. Ọmọ Nísì. Ni ìwọ́n fi òróró yàn ní ọba lórí Ísírẹ́lì àti elisha. àti elisha. ọmọ safati. ẹ o. ara abel mehola. ni wọ́n fi òróró yàn ní wòlíì ní ipò rẹ̀. ní ipò rẹ̀. ní ipò rẹ̀. torí elijah sọ pé èmi nìkan ló ló. because elisha said the only one remaining. tọ́lá ní kan fi òróró yàn yẹn. and who is it that for. ẹ dá o elisha. elisha. elijah dẹ̀ mú ìgò òróró ní first nineteen eighty and ninety. Elisha refused at the order. Elisha did not agree with what was given him. Ẹsẹ̀ ó refuse àti gba ọba wòlíì. He wouldn't accept the rod of authority. And he has been anointed. Wòlíì ọ̀gá ẹ̀ wọ́n ah. fi òróró yàn The senior prophet. Olúwa ló pa aláṣẹ pé kí Elijah yìí. And ordained it that commanded that he. That is Nígbà wọlé He made sure that he is sure. Ṣùgbọ́n síbẹ̀. Yet. He was serving. Ó sìn. Faithfully. He didn't show himself as a prophet. I know if it were you, you You would have started your church the following day lọ́bẹ̀ dẹ́ mú ayọ̀ ní lọ́bẹ̀. then you now say oh let me go and start a church elsewhere." ẹ jẹ́ ká yẹ gbogbo ìpè tó dùn wọ̀nyí wò báyìí. all these callings let's check. I know I'm touching you somehow. But listen to me. He was anointed as a different thing for you to be called. Ọ̀tọ̀ ni kí ìpè yẹn dúró de ìgbà tí ọ̀run máa ná òsì. It's another thing for your calling to wait for the manifestation of heaven. Ọ̀tọ̀ ni kó o ní ìpè. It's a different thing for you. Ọ̀tọ̀ ni kí ìpè yẹn dúró de ọjọ́ tí ọ̀run máa ná òsì. And it's another thing for you to wait till you are being announced. Ká ní ìpè kọ́ ló jà jù. It's not for you. Bí o ṣe kó dúró de ọjọ́ tó lọ máa ná òsì. But The most important is for the day anointed. Tell somebody be patient. Gbé sùúrù jẹ bí ọ̀rọ̀ ìlú. Gbé sùúrù jẹ. Gbé sùúrù jẹ. Mo lè ti pẹ̀lú ní ọ̀rọ̀ yẹn. Too many prophets. Ṣùgbọ́n àwọn tí ọ̀run announce. But those that heaven has announced. Ń wá wọn. We're looking for them. Torí àwọn tí ọ̀run announce. Because those that heaven has announced. Bó o bá rí wọn wàá mọ̀. When you see them, you will recognize them. Bàtí ó tó àkókò tí a fẹ́ fi àdàgbé Èlíjà. When Elijah. Elijah sọ fún Elijah pé. chosen this as an example for you to have a better understanding. Let the heaven announce you. Ẹ jẹ́ kí ọ̀hún. Elijah sọ̀rọ̀ bá ìwọ béèrè ohun tó ṣòro. And Elijah said, your answer is. Ṣùgbọ́n tó bá rí tó bá lè. something. Elijah tó fẹ́ gbàgbára lẹ̀. Elijah himself does not want to release that power in him. So ọba yìí ẹsẹ agbada yẹn jábọ́ ni kò dún fún un. The the the cloth fell on its own. He didn't release it by himself. Ọlọ́lọ́ka ní second king kó mọ tá a sọ kó kó fún kó fún. He did not give it to him. Ó fẹ́ gbẹ lọ. He wanted to go with Kò sí alágbára alágbára máa ń fẹ́ gbé agbára lọ. Even the the mighty one want to go with his strength. Ó yẹ kí àwọn ọmọ ọ̀rá ìsàmà fi gbàgbára lẹ̀. Alágbára ò fẹ́ gbàgbára lẹ̀. Because the strong one does not want to release his power. Ó pé bó ń bá gbé lè má sí o. He releases it, you will misuse it. Ìwọ bọ́wọ́ ẹ̀ka agbára wàá ṣí lò sá. If some of us has this authority will misuse it. wọ́n bá gba girlfriend yẹn o lè pe ara méjì àti náà. wọ́n á sùn. if you with your girlfriend you are going to call on thunder. <laughs> láìpẹ́ sí agbádá yẹn bọ́ sílẹ̀. ah the the clock fell. Elijah tó fa aṣọ ara rẹ̀ yá. and Elijah tó. It's not the, the cloth of Elijah, but the cloth that he Elijah wore. And with the cloth fell on him. before them. Kó tó di ìgbà yìí. Àwọn wòlíì kan ti sọ fún pé. Kí ló dé tó ń tẹ̀lé ọ̀gá ẹ̀ yìí? Ẹbí wòlíì ni ìwọ náà. Wọ́n ṣe pa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti wọ́n lọ dájọ́ òwe rẹ̀. Bọ́yẹ̀ tí àwọn kan lọ dá ìdánwò rẹ̀. And that is how they Jésù sì wá lọ́dọ̀ ní àwọn. For the day the heaven will announce them. You know that your master will. Ó ní ẹ̀mí He said I know. Ẹ pa ẹnu yín mọ́. Keep shut. Torí Because he is. Ó ti rí. He has seen it. But he has served. How many prophets today are ready to serve? Èèyàn wòlíì mélòó ni ó ṣetán láti sìn? Now, gbàtọ́ wa gba máa ń tu yẹn sáà. By the time he got the mantle. Mantle of supernatural turnaround. Aṣọ èyí tí ó mú àyípadà láti ọ̀run wá. Ìgbà tó gbà á. When he received it. Àwọn àádọ́ta wòlíì wà ní ìsọdá òjòjọ́. The fifty Elisha took. Ó lọ Yorùbá onírìnkù omi ọlọ́run agbára Elisha wà. Ọ̀nà tó pé ó dúró de For where the heaven we are now Wait for your time. Ẹ dúró de àsìkò. Ìgbà tí ọ̀run máa When when heaven. faith Elijah. Elijah is support Elijah. Wòlíì wo ló announce you? And who announces? Esther fifty prophets ló announce Elijah. There were so many prophets that announced Elijah. Lídà ẹnìkan ló ẹ̀. Lídà ẹnìkan ló ẹ̀ lọ́jọ́ tó fẹ́ jẹ́ òní. The day you were to become a prophet was it only your leader. Bàbá aláàbò ajá ìbèrè lọ́wọ́ lídà ẹ̀ ẹ̀ ṣú ọ̀bẹ ti tẹ̀sí wọn. Wòlíì dàsẹ́ jọ àbí tẹ̀sẹ̀ dàtúnṣe. Wòlíì dàsẹ́ dàtúnṣe ni ó padà fọ́ ìdán pọkọlọkọ. Àdísẹ́ prophetess just make sure that he took another person's husband and put the church in disarray. Bàbá fẹ́ jẹ́ mímọ́ ẹ̀jẹ̀ If you want to be holy, be holy. For supernatural turnaround to be perfected. Kí ìyípadà rere láti òkè wá lè dé bá wa. o ní láti tẹ̀lé. ó ṣe pàtàkì fún wa. ìgbé níbi tó wà dágbàdúrà. stand up where you are seated. mo ti pẹ́ àkókò tí ó yẹ. I have spent so much time. pẹ́ àkókò tí ó yẹ. ṣùgbọ́n bàbá kan kóra jọ bí ọ̀rọ̀ bá rìn. We can't just gather together without the word of God. Bá bàtà àwọn kan ṣe. If there is no word, it's just like. A ti sọ ọ̀rọ̀ bọ̀, God harvest of God's glory and supernatural turn. Àti Ọlọ́run tó lè fara hàn. For the glory of God to manifest. You need that supernatural turn. A nílò wípé kí Ọlọ́run kó mú àyípadà tó wá láti. Torí wà tẹ́lẹ̀. Because the former glory has been taken. Àwọn kan wà bí lálẹ́. There are people here tonight. Wọ́n ṣe ní Nàìjíríà kọ́ yìí. And the way they were in Nigeria is not the way they are now sọ A prophet said in those days where there were real prophets. Now what happened to you now? I want us to pray. When when Adam lost the glory. And the beauty of the king was lost in him. When the you. Wọ́n kẹ́yìn sáyé. when he came down and was okay. For three weeks mi ò school. For three weeks he wouldn't go back to the school. And he said if I begin to misbehave this spirit of God will depart. Ọkọ̀ fẹ́ wéṣẹ̀ yí ẹ̀sìn ni. And he said he wasn't ready to waste years. Àṣé mo kàn fẹ́ waste àwọn years mi. Oh, he didn't know he wanted to waste years. About eight to nine years yẹn kò lọ náà fi. About eight to nine years were wasted. So by now, ṣé ó wá possible kí n má jẹ? Now, will he not profit from the money? You can imagine those things you have left want to pray. Lord,